إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له Thank you. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ألا أرضكم ولا أرضى ويجاجفون أنوار محمد صلى الله عليه وآله وسلم روضتي ó tó fún alígbà láì láti mọ kójọ sí ọ̀kan nínú àwọn ilé rẹ̀ ilé tí ń bẹ ní orílẹ̀ nípa níkó wá ó sì mọ́ sábátà sí lórí àti mọ́ ṣiṣẹ́ nípa bóò ni àlékún yóò ṣe mọ́ báyìí fún kó wá bóò ní àlékún yóò sì mọ́ bá ẹ̀sẹ̀ olúkúlùkù abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fi sínú ìdáàlù àfẹ́rẹ́sẹ̀ nìkan wa hadithi eléyìí tí a ó máa gbé ẹ̀wò حديث أفاوى حمران مولى عثمان بن عفان حديث أفاوى حمران حبيب نقل مولى عثمان بن عفان رضي الله عنه أنه رأى عثمان دعا بيمين فأفرغ فأفرغ على يديه من جنائه فأفرض على يديه من مائه فغسلهما ثلاث مرات ثم أدخل يمينه الوضوء ثم تمضمض واستنشق واستنثر ثم غسل وجهه ثلاثا ويديه إلى المرفقين ثلاثا ثم مسح برأسه ثم غسل كلتا رجليه ثلاثة ثم قال رأيت النبي صلى الله عليه وسلم يتوضأ نحو وجوده هذا وقال من توضأ نحو وجوده هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه غفر له ما تقدم من ذنبه حديث التالي حديث أخوه عمرو بن يحيى المازني عن أبيه قال شهدت عمرو بن أبي حسن سأل عبد الله بن سأل عبد, سأل عبد الله بن زيد عن وضوء النبي صلى الله عليه وسلم فدعا بثور من ماء فتوضأ لهم وضوء النبي صلى الله عليه وآله وسلم فأقفأ على يديه من ثور فغسل يديه ثلاثة ثم أدخل يده في الثور فمضمض واستنشق واستنثر ثلاثة بثلاث غرفات ثم أدخل يده فغسل وجهه ثلاثة ثم أدخل يديه فغسلهما مرتين إلى المرفقين ثم أدخل يده فمسح فمسح رأسه فأقبل بهما وأدبر مرة واحدة ثم غسل رجليه وفي رواية بدأ بمقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه وفي رواية أتانا رسول الله صلى الله عليه وسلم فأخرجنا له ماء في دور من صفر الدور شبء الطست فهو حمران توجد مولى عثمان بن عفان عثمان بن عفان أورا ó ra ọrùn rẹ̀ rọ́bí ọláàánú kọ́lọ̀kọ́bà ẹnu sí òní anáhùrọ̀ a Usman dáadúwà dóhì olórí afá Usman ọmọ afán tí wọ́n ní kábà ń gbé omi àlùwàlá wá alùwàdó omi àlùwàlá omi tí wọ́n fẹ́ fi ṣàlùwàlá alùwàdó àlùwàlá gangan alùwàdó omi tí wọ́n fi ṣàlùwàlá alùwàdó àlùwàlá gangan fa'afragha ala yadayhi min ina'ihi wọ́n ní ó sẹ́ omi sí ọwọ́ láti inú abọ́ tí ó fẹ́ fi sàlọ́lá tàbí tá a lè pè níbi ife فغسلهما ثلاث مرات أفور لمتا ثم أدخل يمينه في الوضوء وأتشوات بنو منا ثم تمدمد لينا أفميون واستنشق أفن مسيهم واستنثر أطفن ستا ثم غسل وجهه ثلاثة bákan náà ó sì tún bomi sí ojú rẹ̀ ó fọ ojú rẹ̀ ní ẹ̀mẹta ọ̀yàdá ìhì lálùmọ̀lì pàpẹ́ ní fẹ́láàfà bákan ó fọ ọwọ́ rẹ̀ àdé ìgbópa lẹ́ẹ̀mẹta fún màmá àádọ́ra sí i lẹ́yìn wá gbà náà ó fomi pa orí rẹ̀ fún màmá gásàrà tí ń tarí jíráì lẹ́yìn náà ó fọ ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹta fún mọ́kànlá lẹ́yìn gbà lórí ànábì sallallahu alaihi wasallam tàwàbà anáwáwú bí hàdà kí ó sàlùwàlá gẹ́gẹ́ bí mo ti ṣe yìí wàkọ́ọ̀lì ànábì sallallahu alaihi wasallam sọ wípé man tàwàbà anáwáwú bí hàdà ẹnikẹ́ni tó bá sàlùwàlá gẹ́gẹ́ bí mo ti ṣe yìí súnmọ́ sọ́lá súnmọ́ sọ́lá rak'atayn lẹ́yìn náà ó la yuhaddithu fihima nafsahu kò sí ròyìnròyìn kankan ò sí bá la yuhaddithu fihima nafsahu ròyìnròyìn kankan kò bá lórí ìrun náà ghufira lahu ma taqaddama min dhanbihi ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ wọ́n fi orí rẹ̀ jìn àwọn ruwat tí wọ́n gba hadithi wa àfáwà amirul mu'minin Uthman bin Affan bin Abdul As bin Umayya bin Abdul Shams bin Abdul wani kana islamuhu fi awwal islam ala yadi Abi Siddiq

ìlú Madina wọ́n jọ ṣe ni watazawaja bibintai rasulillahi sallallahu alaihi wasallam ọmọbìnrin ànábì méjì òní wọ́n fi ṣèyàwó ìgbà tí kan ṣaláìsí wọ́n tún fẹ́ ìkejì ànábì ní tó bá yẹ pé a tún lé ọmọ mi ìta lè fún ọ ní àbá tó fún ọ ní kẹta ìgbọ́n kò sọmọ kankan wọ́n bá fún ọ àwọn méjèèjì náà ni Ruqayya àti Ummu Kulthum eléyìí ló fà sí wọ́n tí àfáwà Uthman ọmọ àfáà ní zonu rọ́yìn wàkánà sallallahu alaihi wa alihi wa sallam yastahyi minhu akthar min ghayrihi nínú ẹni tí anábi sallallahu alaihi wa alihi wa sallam tó ti jù rẹ̀ jù láyé òun ni àfáwà Uthman ọmọ àfáà li annahu ashaddu ummati haya'a ní gbogbo ẹ̀tọ́lọ̀ dáláyé kò sẹ́ tó ní tìjú tó àfáwà Usman ọmọ àfáàn òmúmọ́ ní gbogbo ayé kò sẹ́ tọ́lọ̀ ń dá ọlọ́run dá ẹ̀lẹ́ kankan láyé kó ní tìjú tó àfáwà Usman ọmọ àfáàn wàtẹ̀sáàlì mílíọ̀nù mọ́láìkà àwọn mọ̀láìkà sì mọ́ tìjú rẹ̀ púpọ̀ bó abubakar radiyallahu anhu ó ṣe ìsìnzán tó fẹ́ wọlé anábì ní kò wọlé anábì kò wọlé wàkánà alá àìhàtìyè anábì ò change position tó wà umar bin khattab ó náà ṣe ìsìnzán anábì ní kò wọlé wàkánà alá yóò gáyìí ànábì ò change position tó wà nígbà tẹ́nì kẹta kanlẹ̀kùn tó ṣe ìsìnká nǹkan tó lè wọlé ànábì yípo padà bánábì ṣe jókòó ànábì tún jókòó jó àwọn ibì kan tí ó ṣí sílẹ̀ lára ànábì sọ́làsọ́là ànábì bò ó wá ní kí Usman wọn àfáà kó wọlé àwọn sọ̀hábà àmì lánàá ó change position ìbàdàn nìkan olóò tó yẹ pé gbà tí ó tún ọ̀bẹ̀ wọlé lè wá change position alẹ́gbẹ̀ẹ́ ní kaifala wa kaifala astahi mimman yastahi nínú mọ̀láìkà àṣọ possible ni ẹni tá mọ̀láìkà máa ti jú ẹ̀ kó mọ́ wà á ti jú oúntọ̀ ọ̀nà so nínú hadith yìí agbọ́yé ń bẹ̀ wípé inú àwọn ẹrú ọlọ́run ọba tí àwọn mọ̀láìkà máa ti jú òun náà ni àfáwà Usman ọmọ Affan فقد جمع القرآن بعد الاختلاف فيه وجمع الناس عليه ọlọ́run bá lo àfáwà òsùn ọmọ afán ní sábàbí dáadáa nípa jámọ̀ olùkùrán tí wọ́n ti fi ẹnu àwọn èèyàn ṣọ̀kan lórí kíkà alkùrán wọ́n wá hádùn aṣọ́rọ̀ tó bá ṣẹ́rì na bí jẹ́nà àfáwà òsùn ọmọ afán nínú àwọn mẹ́wàá tí wọ́n gba sàtífíkẹ́tì àlìjẹ́nà náà láti ayé oníwọ́wà wọ́n yẹ́ al-khilafata ba'da Umar ibn al-Khattab sanata arba wa shirin wọ́n ní ọdún 24 ìjírá nígbà tí àfà Umar ibn al-Khattab tí wọ́n papòdà òun náà ni àfà wa Uthman ibn Affan òun náà ni wọ́n di khalifa musulmi wa qutila shahidan mustasliman sabira muhtasiba sanata 35 ala yadi al-khawarij wa dufina bil-Baqi' wọ́n ní àfáwà Usman Affan kutila shahidan wọ́n kú lẹ́ni tí wọ́n pa mustaslima lẹ́ni tí ò jàǹpátá tó juwọ́ jùsẹ̀ sílẹ̀ sọ́bìrà lẹ́ni tó ṣe sùúrù muhtasiba tó sì mọ̀kàn wípé sùúrù yìí láàdáa rẹ̀ ní ìbálọ́dọ̀ náà ọba subhanahu wa ta'ala gbogbo náà la mọ ìtàn yẹn wọ́n ṣe pa àfáwà Usman ọmọ Affan ní ìlú Medina tí wọ́n rọ kiri ká rẹ̀ kò sọ̀kalẹ̀ wá kírun táwọn mùsùlùmí fún 27 days kó tó di wípé wọ́n padà pa lẹ́ni tí ó sì jẹ́ ẹni kankan níyàn àwọn sọ̀hábà wọ́n lọ bá yáà nǹkan já wọn ó já ó ní ẹmọ́já ẹmọ́já ẹjá sí sùúrù ẹmọ́já ẹjá sí sùúrù ẹmọ́já nítorí mọ́nà káwọn sọ̀hábà gbọ́yé wọn dárú torí kí wọ́n gbọ́ mọ́ní àjẹ́ àwọn gangan ni ó pìlẹ̀ mọ́ní àjẹ́ àwọn sọ̀hábà wọn dárú ah, ẹjá rí vote rárá olórí ní kan sùúrù wọ́n ti sùúrù tí bá ti fi pa afá Usman ọmọ afáàní ورضي الله عنه ودفن بالبقيع وسوسي بقيع يأتي ilé ìsìn bẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ́sáàtì ànábì sallallahu alaihi wa alihi wa sallam ní ìlú Medina wọ́n ní àwọ́lá tí ó sì gbà fún a láàrin ìjókòó yìí bákan náà Imran tó jẹ́ ọmọ ẹrú tí wọ́n bọ́kùn òun náà ni ọmọ abban madani madani ni kúrọ́ṣí tàbírí wọ́n ni kúrọ́ṣí ara kúrọ́ṣí ni ó sì jẹ́ tàbírí káànà ni sẹ̀bí yí àìní samun wọ́n ni ó wà nínú àwọn ẹrú tí wọ́n kú nígbàtí márakàtù àìní samun tó Karbala ní ìlú Iraq òní ogun náà ti wáyé nínú àwọn ọmọ tí wọ́n kó ní tọ́kó lẹ́rú níjọ́ náà lọ́hùn òní àfáwà Imran ibn Abban òní wọ́n wà ìtààrù Usman wà àtàkọ̀ ìṣàráhù Usman wà àtàkọ̀ fáwà Usman ọmọ Affan àwọn ni wọ́n rà wọ́n sì bọ̀ ọ̀pọ̀ lọ́nu rẹ̀ adraka abubakar wa umar ó bá àfà abubakar àti umar ó bá wọn láyé wàrọwà àni usman wa muawiya ó sì gba àdìsí alátọ̀dọ̀ afá usman àti afá muawiya wà á ní ọ̀hún látọ̀dọ̀ rẹ̀ urwa ó gba àdìsí lọ́wọ́ rẹ̀ ọ̀gá ìrù àtàwọn míì náà wàtàjà bíi sheikhan wal baqun afá bukhari àti muslim wọn gba àdìsí lọ́dọ̀ rẹ̀ ah, wọ́n sì fi àwọn àdìsí rẹ̀ wọ́n lò lẹ́rìí tó fi ẹsẹ̀ náà ta 75 ọdún 75 hijira ọ̀nà ni àfáwà yìí jáde láyé nínú àwọn ìtumọ̀ tí ó jẹyọ nínú àwọn àhàdìsì nínú àdìsì tàkàí maula usman ìtumọ̀ ẹni pé àti kòhù ẹni tí wọ́n bọ́ okùn ní ọrùn rẹ̀ ó túnmọ̀ sí pé usman bún àfáà náà ló bọ́ okùn lọ́rùn àfáwà Imran ibn Habban bákan náà dàá bìmánà tọ́làbà dàá bí wàdó ìn bìmánà tọ́làbà wàdó oní ẹbá mi wá omi alwàdó bilfathi wal mahul mu'addu lil wudu tabani alwàdó bilfathi al mahul mu'addu lil wudu ó ni omi ta fìpíà fún alùwàlá wàbí dọ́mì wọ́n kẹrì ṣùgbọ́n tàwà fi lè fún ní dọ́mọ̀ yóò máa jẹ́ alùwàlá gangan wà á sùn lùwòdó min alwàdọ́à wọ́n ní wùdó ìpìlẹ̀ rẹ̀ náà látara wàdọ́à ay alhassanu wa nazofa òun náà ní tó rẹwà tó sì mọ kanga àti ìmọ̀tótó wàlídáríkà súnmí àwùdó òsàlá wùdó annahu yunazzibu sahibahu wọ́n lè lọ pàtó ẹni tí wọ́n pe àlùwàlá tá a tún máa ń kírun ní àlùwàlá lè ánàhù yìnà zìgbó sọ àfihàn torí pé ó máa ń ṣe ìmọ́tótó ẹni tí ó bá ń ṣe afrọ̀gọ́ ìmáàna sọ́bà afrọ̀gà ní pé èèyàn da omi aláyàdé yìí alákáfà yìí ọwọ́ rẹ̀ méjèèjì yẹnìnà yàdù àlìyébùnà fílùwùdù àlìmọ́ ìlẹ́rí يتوضأ به una لو مثلا في صلاة تمدمد أدار الماء في فمه تمدمد هنا لو كان يدعو مثلا كان يوام مي يغبو انو كافري هنا ني ìtumọ̀ tàmọ́dúnmọ́dọ̀ a bákanáà wàjíháhù ojú rẹ̀ alwájú ma'ruf wọ́n alamọ́ tí ń jẹ ojú wà hádùú kí wọ́n ní gbèdéke rẹ̀ wọ́n ni mímọ̀ náà bi ti ṣáàrí rásì ní mọ̀nábí ti ṣáárí ra níbi tí irun ti bẹ̀rẹ̀ báyìí ìlàmọ́ nazala nínà lẹ́yà tó fi dé ìsàlẹ̀ irùngbọ̀n bákanáà wà zákùnù tó lánìí ومن الأذان ومن الأذن إلى الأذن عرضا بكنا láti ibi etí ń bí sí ibi so láti ibi tí irun ti máa ń wù dé ibi so ó ní òró rẹ̀ ibú rẹ̀ sì jẹ́ láti ibi ibi lórúkọ àtúrí kìí ṣe bí o láti bí sí ibi ó náà ni ibú ìṣẹ́jẹ́ ojú òró rẹ̀ láti ibi tí irun ti máa ń wù mọ́mbàtù ṣáàrí alìmọ̀tàd mọ́mbàtù ṣáàrí alìmọ̀tàd níbi tí irun sábà àti máa wù nítorí pé ẹni tó bá jẹ́ akọ́rọ̀rùn tó pa lórí ṣẹ́wọ̀n kí akọ́rọ̀rùn irun rẹ̀ owó bẹ̀rẹ̀ láti bí àárín rí pàkọ́ báyìí ẹ̀hẹ́n so kó mọ́ lọ gbé yẹn lé wípé láti bẹ̀yẹn torí pé títí ẹ̀yẹ ṣáàbù ni wà ṣùdúr láàyò kọ́ ṣùdíhà so títí ẹ̀yẹ ṣáàbù ni kìí ṣe ibi tí gbogbo ọmọ ẹni tọ́lọ́wọ́ bá dánú àwọn ọmọ adarí ọrùn títí máa bẹ̀rẹ̀ ní òmú mọ́n so títí ẹ̀yẹ ṣáàbù òun ni òun ti ẹ̀ ó ṣe ti ẹ̀ lọ́tọ̀ ni wà lánàá kí ṣùdíhà àní fìyẹn ṣe mẹ́rọ́mẹ́ntì wípé tọ́ nínú bá ti fẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀ bá fẹ́ pa bọ́ ojú o àárín irun ní irọ́ kò ní lo tiẹ̀ táwọn èèyàn tó kù tí ó bẹ̀rẹ̀ ní àárín òní olò so àlàyé eléyìí nìyẹn so man bá ti ṣáàrí al-mu'tad èyí tá a mọ̀ tó wọ́pọ̀ tó gbajúmọ̀ wọ́n ni ilẹ̀ al-mirfaqayn al òun náà ni ibi ni mirfaq ìgbìnwọ́ onímẹ́rífàk so mufanna rẹ̀ òun náà ni alimẹ́rífàkọ́n òun náà ni ibi ibi tí ọwọ́ ti sẹ́ sí apá òun náà ni alimẹ́rífàk bákan náà masaha ra'sahu amarra bi yaday amarra yadayhi alayhi mablulatayn bilma ó fi omi hàn ó gbé omi omi wà lọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ wẹ ó rẹ fún omi ó wá gbé báyìí hmm? ó gbé báyìí láti wájú orí báyìí ó gbé lọ sí ẹ̀yìn ó sì dá padà sí iwájú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń ṣe àwọn àṣìṣe kan nígbà tó máa fẹ́ ṣe àlọ́lá torí pé ní táǹkà ẹlòmíràn gba àbọ̀lábò àti mo ti ṣe láti 1985 ẹnìkẹ́ta àmọ́ ṣàlàyé àlọ́lá fún mínísì ọ̀rọ̀ ẹ̀sìn wa kò rí báyẹn ọ̀rọ̀ ẹ̀sìn wa kò rí báyẹn ẹlòmíì di àárọ̀ yìí irun tó sì kí láàárọ̀ yìí ìwo lọ́wọ́ tó ọkọ́ tẹ̀ ìwo lọ́wọ́ tó ọkọ́ tẹ̀ yóò ní òun da ah, o òun lè mọ̀mọ̀ ìrò kí dáadáa òun lè mọ̀mọ̀ ìrò kí táwa bá ní ká sí gbangba dẹkùn kí lè róbẹ̀ wo ní ìsìn kán bomi àlọ́lá báyìí lẹ́yìn ọkọ̀ ọ̀kan báyìí kábọ̀ sọ̀rọ̀lá ẹ̀ẹ́rì àwọn èèyàn tí wọ́n mọ̀ gbé ibi tí ó fọ̀ náà nìí ṣùgbọ́n eléyìí tó wọlé jù tó tẹ̀wọ̀n jù lọ́rọ̀ náà ni wípé yóò dé apá yóò dé ìdí tó bá fẹ́ fọ ọwọ́ rẹ̀ ló ti yé yóò kó o sínú torí pé tó o bá ní kó débẹ̀ o lè má ní orí ọ̀fẹ́ láti ní tẹ̀míìz nípa pé só débẹ̀ gangan ṣùgbọ́n tó bá ti kọjá abẹ̀ ó ti débẹ̀ náà nìyẹn kò clear tó bá ti kọjá abẹ̀ o ti ṣúọ̀ wípé o ti débẹ̀ tẹ́lòmí bá tún fẹ́ fọ ọwọ́ dé ìgùn pátá aṣọ yìí tó bá ti bomi sọ báyìí àti ibi náà ni ó ti máa fọ ibi ọrùn ọwọ́ báyìí ni ó ti fọ báyìí yóò sì tún fọ báyìí yóò sì tún fọ báyìí kò ní padà gbégbá ibi mọ́ tọ́ ọba mọ̀ bẹ́ẹ̀ tó o sì sàlùwàlá bẹ́ẹ̀ fún ibi ogún ọdún ọlọ́run ò gbá o. ẹgbọ́n tí mo wí tọ́ ọba mọ̀ bẹ́ẹ̀ afọláwọ̀ amọ̀sálà ọmọ ṣùgbọ́n ó ti mọ̀ ní ìsìn àlùwàlá ìṣá ìtọ́ ọba fẹ́ ṣe mọ́ sí àlùwàlá ńgbà tó wá fẹ́ fọ ọwọ́ kó wá jẹ pé ibí nìkan náà ló ti dádúró ló ti bẹ̀rẹ̀ ló parí ẹ̀sìn bí rárá o ó gbé wá báyìí ni gbogbo àárín báyìí ọ̀fọ̀ látòrí orí ibí ọ̀fọ̀ báyìí ó tún mú wá báyìí ó gbẹ̀ e, ló fọ̀ lẹ́yọkọ̀ọ̀kan àì bó sì fọ́nù ó ní gbédé bí kò dúó torí pé tó bá gbédé bí kò dúó ọ̀ lálùwàlá ọ̀ lálùwàlá ò kọ́ọ́lá wá fìdá so ọgọ́rọ̀ àwọn èèyàn ó mọ̀ ọ̀gá ah, àlùwàlábò ẹmọ ọdún tèmi tí ń sàlọ̀lábọ̀ lára o ọ̀rọ̀ ẹ̀sìn wa ò rí báyẹn o ó lè ti máa ṣe ń bá ìmọye ọdún èyí bàbá kan lọmọ rẹ̀ sọ fún pé bàbá pé ẹ máa fẹ́ kírun pé ẹ máa ká ọwọ́ ọ̀tún mọ́ lórí ọwọ́ òsì yóò sì gbé sí yàyà òun ni àá láti láti yá 2000 ni à ń káwọ́ mọ́yà lórí ìró tó dé hadajan bàbá yẹn ò gbà wípé ọmọ òun lè nímọ̀ ẹwà bòsí tó bá dúró rẹ̀ sùn ẹ sọ wípé inú ẹ̀sìn lẹ́bà àwọn ẹ̀sìn ẹni wọ̀n ní kọyín lẹ́sìn ṣùgbọ́n ẹ fẹ́ kó jẹ́ wípé ilé tẹ̀ tí parí àwọn ní bá máa ń parí ẹ̀ ẹ fẹ́ yẹn ẹ fẹ́ káwọn ọmọ yín lówó jù yín lọ ẹ fẹ́ kán ní ipò jù yín lọ ẹ fẹ́ ní ìjù yín lọ ẹ kó dáa fún àwọn ọmọ yín jù yín lọ tí wàá lórí ẹ pé tó bá di àwọn ọmọ yíò gbọ́dọ̀ gbẹ́sìn yé jù yìí lọ kí ni túmọ̀ yẹn kí ni túmọ̀ yẹn ẹ̀dẹ̀ fẹ́ dáadáa fún ẹni gbogbo ọrọ̀ ayé gbogbo ẹ̀lẹ́fẹ́ tó gùn jù lọ kọ́mọ̀ jù lọ ṣùgbọ́n àdúrà rẹ̀ sìn ẹ sọ pé náà ẹlẹ́bí wọn sí eléyìí ó kù púpọ̀ káàtó nítorí náà a bá fẹ́ ṣe àlùalá ká mọ mójútó àwọn agbọ́nrin tá à ń sọ yìí dáadáa torí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n máa ti ṣe àṣìṣe tó pọ̀ ó ní ọ̀rọ̀ àlùwàláwà pàápàá jùlọ wọ́n fẹ́ fọ ọwọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àtọrùn ọwọ́ ń bì náà ni wọ́n ti fọ̀ dé ìgúnpá wọn ní jẹ́ kí omi yẹ kó tún padà sí ìbímọ lọ́báì lọ́báì wàhákàdà nítorí náà ká kàkíyèsí bíi dáadáa tómi bá ti kọjá rẹ̀ ó ti débẹ̀ náà nù ṣùgbọ́n tó bá débẹ̀ ó lè mọ́ débẹ̀ tán so ihtiyat ṣẹlẹ̀ islam fẹ́ jẹ́ ká ṣe ká precaution so ká ní àbújẹ́ ká ní ihtiyat ṣẹlẹ̀ islam fẹ́ ká ní púpọ̀ so ní yóò jẹ́ ká ní ìmọ̀ àmọ̀dájú lórí wípé ah ọwọ́ tá a pa yìí o ọwọ́ tá a fún mi fọ̀ yìí o ah, ó débi tó yẹ kí ó dé nígbà tó bá tẹ̀ ti kọjá ibẹ̀ bákanáà masaha rapsahu ó fomi pa orí ẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti bẹ̀rẹ̀ nígbàtí orí wà lọ́wọ́ rẹ̀ ó sì gbìlọ sẹ́yìn ó sì dàkọ̀rọ̀ wá sí iwájú bákanáà ó hadithu fíhì má nafsahu láàyò hadithu fíhì má nafsahu bí máa ná alwaswas pé ẹni yẹn o kò ṣe ròyírò yìí lórí irun a hadithu nafs òun náà ni alwaswas tí a máa ṣe ròyírò yìí lórí irun ṣùgbọ́n ilé tí ẹgbẹ́ bí afáwà sheikh muhammad sa'id raslan hafizahullah ẹgbẹ́ bá ti sọ wọ́n ni walmatlub in tá a lọ́wọ́ gbogbo kírùnkírùn pátápátá adamu istirisali máa àkọ̀wá tìrì nọ́ọ̀sì àwọn ròyíròyí ẹ̀mí ròyíròyí ọkàn tí máa wá ma lórí ìrun wọ́n ní tí ó jẹ́ ẹ̀tọ́ látọ̀dọ̀ gbogbo kírùnkírùn pé adamu istirisali máa ma tẹ̀lé lọ lórí ìrun gbogbo àwọn ròyíròyí tí máa wá lórí ìrun kéèyàn mọ́ juwọ́ jusẹ̀ sílẹ̀ fún ròyíròyí yẹn débi pé ròyíròyí yẹn ni ó wà lọ fá ó sì dìbò lóyún lọ́nà o kò ní mọye rákà tó ti kí kàwátìrì yẹn ní fi ń rò nínú ẹ̀mí yóò ti gbé lọ débi wípé kò ní mọye rákà tí òun tó kí máa so wọ́n níbẹ̀rẹ̀ ẹgbẹ́ lòdòdó kò sí bẹ́ẹ̀ yóò ṣe tí mo tí ò ní ro nǹkan níbi kálukú rò ní ìṣèké ni o òní yóò yàtọ̀ Umar bin Khattab ó ní ana ukhatitu jaysh wa ana fi salah afá Umar bin Khattab ó ní àwọn máa tẹ́ẹ̀tọ́ ọmọ ogun wà wà fi salah ó sọ àlórí òun sẹ́rí pé gẹ̀rẹ́ lálùú rò ṣùgbọ́n wọ ọmọ bí ẹ̀mí rẹ̀ wà lórí òun ya ìmájì máa sálámù dọ̀bá street wọ́n kọ́ lọ sí mẹ́fà àmàlà ọ̀kẹ́ tí wọ́n mọ́ ronú torí pé àmọ̀lá ni wọ́n ti ní kọ́ jẹ́ kó tó wá kírun ṣùgbọ́n olo ìmánì akọ kó o ni ìmánì kò yé kó o jẹ àmọ̀lá yẹ gangan ní kíni o ní ìmánì má lo ìmánì akọ ó lè mẹ̀sìn tánàbì tó lálọ́ sọ́nà ó sì lè mẹ̀sìn táwọn sàbẹ́ oní ìdáhùn kí mẹ́ ti sọ́lá fàhádọ́rà láṣà oúnjẹ ti ti rẹ́dì fàábdà òbí láṣà oúnjẹ ni ẹ kọ́kọ́ jẹ wà yí ẹjẹ bẹ́jẹ nígbà jẹ tọ́tọ́ làágùn ara rẹ̀ sílẹ̀ wọ̀ wa tó mọ̀ pé ọkàn ló ṣe kí ni o tó papọ̀ gbogbo bẹ́ẹ̀ lórí mọ́ ni akọ nítorí wípé al-aslu ó ní wípé hakul khaliki mukọ́dàmún aláhàkìl makhluki ìwọ ọ̀tọ́lọ́un ìpìlẹ̀ ní pé o ní ó sàájú kí ìwọ ti èèyàn kó tó ṣe kí ní o kó tó tẹ̀lé torí pé látọ́ átà lè makhluki fi máa sí àtù kọlù kò sí pé mò ń tẹ̀lé ẹ̀dá nínú ìyapa adẹ́dà ìpìlẹ̀ ní pé tọ́lọ́un ní sáájú ti ti èèyàn hápù ọlọ́run number one haku àdàmí number two nínú àwọn ìsìsìnà àti táwọn olùmọ̀ ṣe nínú àdífì yìí òun ni wípé tí jàwázù tẹ̀kìdímì hakil mahaluki alá hakil holik kò yé hadithi ìdáhùn kí mọ̀ ti sọ́lá وحضر العشاء فابداه بالعشاء hadith yẹn nínú àwọn ìsìsìnà àtàwọn olùmọ̀ ṣe wípé nínú àwọn ààyè tá a ti lè gbé ẹ̀tọ́ ọlọ́run ọba tí ó wà ní nọmba 2 torí pé hápù ọlọ́run ọba ní irun ṣùgbọ́n nǹkan tí ò ní jẹ́ kí hápù yẹn kó wà kó wà achieved òun náà ní kí ni o òun ni tọ̀hámù yẹn torí pé aláàpá aṣọ́lá láìláì lórí ìrún yẹn fàtà náà lọ ń ká ọgbà àmìlàyé gbóná àgásíkà ah, ibẹ̀ ní kí ni o bẹ̀rẹ̀ mìíràn so kó jẹun ó ní kó jẹun ó ní sẹ̀dá Islam ló bèèrè lọ́wọ́ rẹ̀ nítorí náà kí a mọ̀ mọ̀ lórí ìrún débi wípé àwa ní mọye òǹkà ìrun tí àtìkí so eléyìí ó kù díẹ̀ káàtó náà bákan náà nínú àwọn in tí ó jẹ́ ìtumọ̀ àkótán ilé tí hadithi tí ó ń jú aníwé rẹ̀ wọ́n ní ká mọ̀ wípé àwọn sàábé ànábi sallallahu alaihi wasallam nínú àwọn èèyàn tí wọ́n ní àkọlé kan nípa bí wọ́n ṣe kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mímọ̀ inú wọn ló wà sunna bí sunna ó sì fọ́nká ó ní nǹkan tó jẹ àwọn sàábé ànábi sallallahu alaihi wasallam òun ló jẹ wọn lógún bákan náà ìṣítí fún àwọn àlè umma báàlì umma ò sí ní sọnù ó jẹ àwọn sàábé ó jẹ wọn lógún pọ̀ bákan náà àwọn ọ̀nà tí wọ́n máa ń sà òun náà ni ọ̀nà ìṣàlàyé nǹkan fún èèyàn pẹ̀lú ìtọ́kasí tàbí ìtọ́ni tàbí ìkọ́ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé kí wọ́n kọ́yàn ní nǹkan pẹ̀lú kan practicalize ẹ̀ ó máa ń jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó tètè dúró ní ọpọlọ ju pé èèyàn kan fi ẹnu sọ lásán lọ wọn lélẹ̀ yìí ló fà á tó fi jẹ́ wípé àfáàwà Usman ọmọ àfáàn wọ́n sọ pé káwọn èèyàn gbé omi wá dáa bí wájú ìlú ìyá ní tọ́lá bá wájú à ó tọrọ pé ẹ máa ń gbómi wá ẹjẹ́ nǹkan yín bára bí sọ́lá sọ́lá sínú ọ̀sẹ̀ mọ́lá torí wípé àwọn ń bẹ́ẹ̀ ń bẹ̀ nígbà táwọn ẹbí sálọ̀ ọ̀la wọ́n wà pẹ̀lú ànábì wọ́n rí so wọ́n ní láti tún demonstrate ẹ̀ fún àwọn tí wọ́n rí ànábì tó jẹ́ àwọn tàbí rí àwọn tàbí yóò rá ànábì ṣùgbọ́n wọ́n rí àwọn tàbí so àwọn tàbí yìí ni students àwọn tàbí so wọ́n kọ́ wọn bánábì ṣe ṣe rèé o so wọ́n practicalize ẹ̀ fún wọn eléyìí yóò jẹ́ kí ẹ̀kọ́ náà kó yè kóró kó sì dúró ní inú ọpọlọ torí wípé èyí tó dájú ni pé ẹni tó sàlù aláìsàn àmẹ́tọ̀rọ̀ lálójú ẹ̀ wọ́n jọ kírun wọ́n jọ rìnrìn àjò wọ́n jọ sùn wọ́n jọ jí nǹkan oríṣiríṣi nǹkan ló pa wọ́n pọ̀ so wọ́n lè sọ ìpè á ah, bánà bíi ti máa ṣe nǹkan báyìí ni bánà bíi ti máa ṣe nǹkan báyìí ni bánà bíi ti máa ṣe nǹkan báyìí ni. màtí àwọn àìsàn sọ wípé ẹ̀ ń bá sọ wípé ànábi sọ́là sọ́là ń tọ̀ lórí ìnàró òpùrọ́ ni ẹ̀ ń bá sọ pé ànábi sọ́là sọ́là ń tọ̀ lórí ìnàró òpùrọ́ ni abúlábùnà bá ti dẹ̀gbà àdínsọ̀ akọ́ àníbi sọ̀rọ̀ yìí nàá ata ànàbí yìí sallallahu alayhi wa sallam ṣùgbà tàtàkọ́ ní fàbálà kọ́ ìmọ̀ bó láti wá méjèèjì tí ó takura ó takura lójú aláìmọ̀ kan ṣùgbọ́n kò dà lọ́dọ̀ àwọn onímọ̀ kádàbà tí ìyàwó àìṣà tó lò ń sí wípé ìfìtìrọ̀ kò túmọ̀ sí pé ó parọ́ bìmánà àkùtọ̀à kádàbà bìmánà àkùtọ̀à àṣìṣe ni ó ń tọ̀ ń ṣe hmm? ẹnikẹ́ni tó bá láàmì bí tọ́lù nínú rẹ̀ àwọn àfá olùmọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ àfá àbúlẹ̀ àbúlẹ̀ Abbas àti ọ̀dọ̀ yàwá ìṣà ṣé ó takura bí èyí tó mọ̀ ń pa ànábì lòun sọ òun kò sí ó wà mustahil kí àwọn èèyàn wà pẹ̀lú èèyàn gbogbo ibi tí èèyàn bá wà kò rọrùn kò yẹ kó gbogbo ibi tí àbúgbà ti wà wúmù ságbùdọ̀ wà ń bẹ̀rẹ̀ nígbà kò ádà mustahil nígbà míì àwọn ashab àwọn akron àwọn zumala àwọn sulab wọ́n lè sọ àwọn nǹkan kan nípa àwọn àfá wọn táwọn ìyàwó wọn ò ní lè sọ àbíkò pọ̀ sí òní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tí wọ́n ṣe exam máwọn olùkọ́ wọn tẹ́tẹ́ wọn fi wọ́n sílẹ̀ filhador wasafar wọ́n lè sọ àwọn kankan nípa àwọn olùkọ́ tó ẹ pé àwọn ìyàwó àwọn àfá àgẹ̀gẹ̀ fúnra wọn wọn ní mọ̀ nǹkan yẹn tó dẹ̀ fáwọn kan yẹn dẹ̀ máa mọ̀ yóò dẹ̀ kàn sí àwọn tọ́lábà fẹ́ àfáwa kò mọ̀ ṣe kẹrẹ àfáwa wọ́n ní tètè báyìí àfáà lọ́jọ́ kan bá lọ ìgbàjì ìgbàjì ìgbàjì ìyí tó tẹ̀lẹ̀ yẹn ìgbà tá àfá àdélé àfá lè mọ́ ṣe fìkáyà rẹ̀ fáwọn fámílì ẹ̀ náà ẹ̀kọ́ ni àwọn tọ́lábà ni ó mọ̀ nǹkan yẹn yá àfá àjọṣìn àjò kan lọ́jọ́ kan báyìí nǹkan bá ìṣẹ̀lẹ̀ ìjà bílábílá bá ń sọ nìyẹn látà sọ́tẹ́tẹ́ kọ́ọ̀mù ànábì bọ́ sí ibi kọ̀rọ̀ kan ní ẹ̀yìn veranda àwọn èèyàn kan ànábì lẹ́yìn tó wà lórí ìnàró al'aslu adamu al'aslu amnuro ṣáàṣù ìtàbẹ́bà ọ̀rọ̀ bẹ̀ ní pé kítọ̀ sáàmù ti kí ni o kọ́ta sí ọ̀la amnuro ṣáàṣù kítọ̀ mọ́ta sí wa lára orí ẹni tó bẹ̀rẹ̀ tọ̀ kítọ̀ tásílá àti tó náà tọ̀ kítọ̀ tásílá ayé máa so kùrùdù rẹ̀ kò nà fáà rẹ̀ lámìyàn fáwọn pé ó lóṣòótọ̀ kò sàǹfààní fún torólóṣòótọ̀ ìtọ̀ ń ta sí ó náà ló tọ̀ ìtọ̀fà sí la lọ́sẹ̀ so kò sí pé kò takura wọn yàwá ìjà sọ nǹkan tó mọ̀ nípa àdẹ́sì sọ́làsọ́là àwọn sàábé wọ́n jẹ́ sí àdẹ́sì sọ́làsọ́là sí òkú àdẹ́yàwó àjà máa ń ni máa lọ láàdà so nùsọ́dìkù ha wà nùsọ́dìkù hù òdodo ni ni aláàbí náà bá sọ ṣùgbọ́n alìjámù amúnẹ̀ṣẹ́ṣàn láàrin méjèèjì òun lábẹ̀rẹ̀ tó pẹ̀gbọ́ láwọn bá ṣe ṣe àlàyé rẹ̀ hákẹ́dà so mẹ́yàn bá ti tẹ́yàn bá tẹ́yàn bá ti jẹ́ ẹgbẹ́sẹ̀ mọ mú mọ̀ wèrè mọ̀ tùbíánù ilmi hakun pé ìwé ìmọ̀ ìmọ̀ síyàn kí àyàn mọ̀ kékeré ìwé ìmọ̀ síyàn èyí ò fẹ́ mọ̀ sí tàjárù lórí nùsùs bí ọkùnrin kan ní mílíọ̀nù àdó ní tí ìbá ti bá àwọn kan dákẹ́ àìmọye àwọn àtọ́ olùgbàwí àti ìbẹnu kùránì ah ìwé ìmọ̀ ni ó ń ṣe èrè ara àwọn ọmọ tí mọ́rkásì bí náà nù ara àwọn tí mọ́rkásì ara tí mọ́rkásì agẹ́gẹ́ bínú ohun tó tí èbá ti kákan dákẹ́ onímọ̀jẹ̀sí ló kọ rẹ̀ kàlílí onímọ̀jẹ̀sí ló kọ rẹ̀ ọmọ ya wa àyíkútú bí hafizahullah wa ra ọmọ ya wa àyíkútú bí tó gbà mú ah, àfáhàn lè mọ̀ pé kí lọ ń sọ yìí ìwé ìmọ̀ ni wèrè ìmọ̀ ni tí mo bá ti ìjókòó dáadáa rẹ̀ yàn yóò mọ̀ ṣèyàn bí kéèyàn àtàkì nùsùs gbá ẹ̀wò àyà yìí dáadáa à ẹ̀pàkó ìtàmọ̀ nísọ àtúfìlì sọmọ̀ pé ó lè ya wèrè bẹ̀rẹ̀ náà pé wàkọ́lá nísọ àtúfìlì Mádínà gbà àtẹ́bí wà kú náà ló yẹ kó jẹ́ àbí ìwé ìmọ̀ ni so tí mọ̀ rẹ̀ ò bá sí ìdí lẹ́bù kan yóò mọ̀ gùn ọ́ gàràgàrà bí kó fẹ́ràn àtàkì àwọn ẹgbẹ́ mùdírùgùn gẹ́ẹ̀tì kílẹ̀ dáadáa ah ìsẹ́ńsì ọ́ nǹkan ti sí ọnù òfò tó imú ìmọ̀ ni ó ti yé olóòjẹ́ kí tí a fi ìdí láti tọ́lá èyàn gbúdọ̀ mọ́ dákẹ́ gan-an gbàgbé ìwọ ni ìwọ ló tí ìmọ̀ rẹ̀ ò tí tó bẹ̀ mọ́kàtọ́ àlùsùs abadan afọ́ àmọ̀ṣúra sàn al-Salman wọ́n ní ìdá sábàtà al-hadith fàwọ́ hujja fi lọ́gà ìdá sábàtà al-hadith fàúwà hujjá tó fi lọ́gọ̀ tí hadisi bá ti lẹ́lá àfíà hujjá nínú lúgà àbí ẹni tẹ́ gbọ́lá bátà nàbí sọ́lá ta ló gbọ́lá bá tó ànábì ta ló dálá wọn tó ànábì sọ́lá lọ́sọ́lá ìyẹn ló fà tó jẹ́ wípé nínú àwọn ìsìdàràkát tí ọlọ́run ní kí a miskin tí ń bá wa sọ̀rọ̀ yìí nínú àwọn ìsìdàràkát ọlọ́run ní kí n ṣe lórí Abu Manzur as-Sa'alabi nínú tíra rẹ̀ tó kọ tó pè ní fífíhùn lóga wa sọ́rọ̀ lárọ̀bíyá nígbàtà ṣe tá parí diplom ní nǹkan bí ogún ọdún sẹ́yìn ní ìlú Ìbàdàn mo pè báàsù mi tí mo kọ mo pè ní akhta'un shaya fi lughatil arabiyya inda natiqina bi ghayriha

ṣùgbọ́n nínú hadith anábì sọ́lá àlọ́sọ́lá ló mọ́tọ̀rù kò dẹ̀ túmọ̀ sí pé ìyà sọ̀kalẹ̀ nínú hadith kudusi anábì sọ́lá àlọ́sọ́lá sọ wípé ọlọ́wọ́ bá sọ wípé azwa ibadi mu'mina wa kafira apákan náà àwọn di kèfèrí apákan di asbaha mu'minan wa man qala mutirna bi fadli Allah ẹni tó jí ní mùmìnì wọ́n lọ́dọ̀ pé èdò tó rà lánàá yẹ pẹ̀lú àánú ọlọ́run ọba ọlọ́run lójó ìfirọ̀ wà á mọ̀ràn mọ̀ràn àṣùbáhá káàfirọ̀ kọ́ọ̀l mùtírínà bìnáwí nínú sáàtì pé ìràwọ̀ tí ó yọ ní alẹ́ kẹta yẹn olójẹ́ kó tó rọ̀ lórí àwọn iṣẹ́ àfáwà Abu Manzur àtàlábì lórí ẹ̀. so sheik mashura sọ́rọ̀ al-salman wọ́n ní wípé idha thabata al-hadithu fa huwa hujjatun fil lugha hadith láti nílẹ̀ hujja ní nínú lugha so ìwọ̀n ìmọ̀ ìmọ̀ gbé èèyàn ní ẹ̀bá ẹ̀sọ̀rọ̀ sí kọ ẹ̀kọ́ kọlọ̀ọ̀bà àlìjọ láti ó ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ tí ó farabalẹ̀ dáadáa tó jẹ́ wípé in tí yóò mọ̀ rí yóò mọ̀ mọ̀ níwọ̀n in tí yóò mọ̀ sọ yóò mọ̀ mọ̀ níwọ̀n sí nǹkan tí ó bá ṣe kíni tí bá ń gbọ́ àti nǹkan tí bá ń rí nítorí náà àwọn tá a bẹ̀rẹ̀ sí àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù dáadáa o lè rí ìjọkan tí fẹ́ gbọ́n kẹ́sẹ́ ṣe sùúrù ó ti tó máa sátùmọ̀ mọ́kùn díẹ̀ sátùmọ̀ wà lọ ààbọ̀ ìmọ̀ hálákà ni nísùlẹ̀ ilmi halaka ààbọ̀ ìmọ̀ ìmọ̀ ọ̀hànyàn lè mọ̀ ìparun ní ìparun oní ààbọ̀ ìmọ̀ mẹ́sàlùmọ́ àṣàlámù oní àwọn nǹkan tí ó jẹ́ àwọn ìtumọ̀ àkótán òun náà ni ilé tí tí a ṣe lálàyé bákan náà nínú àwọn fíkì tó wà ní hadithi bákan náà ká mọ̀ wípé ó ṣẹ̀tọ́ fún gbogbo kọ́nikọ́ni gbogbo olùkọ́ ayé gbogbo teachers gbogbo muallim gbogbo mudaris. tí ó mọ̀ kọ́yàn tẹ bá fẹ́ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ mọ́ lo method tí àwọn èèyàn fi mọ̀ understand tí ẹ̀kọ́ wọn ẹ mọ́ lo slope tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí wọ́n fi mọ̀ gbọ́ iye tó yẹ pé ọ̀rọ̀ yín tẹ́ bá sọ kò ní jẹ́ wípé ṣubuhat òun làwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n gbé pò ní ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ a rí pé a eléyìí ó jẹyọ nínú hadith náà bákan nínú ìjọsìn ara ìjọsìn náà ni ká lẹ́sìn ìjọsìn ni ká lẹ́sìn kéèyàn wá ìrànlọ́wọ́ sí ọ̀dọ̀ ẹni tí èèyàn bá nírọ̀ jáù pé ó lè fúnyàn nínú àwọn nǹkan tí ẹ rí pé àwọn èèyàn ní ìkápá láti ṣe ah, fàdá bíwàdó in ayé tọ́lábàlìwàdó ẹ bá ń gbómi ṣẹ́bọ̀kì tọ́lábàlì ti àná àìbẹ́ẹ̀kọ́ ni ó wá ìrànlọ́wọ́ lórí nǹkan tí àwọn èèyàn ní ìkápá lé lórí so ilé ah, kò sí nǹkan tí ó burú mẹ́ bákan náà wọ́n ní ó sẹ́ omi sọ́wọ́ omi tó láti sọ̀rọ̀lá ó sẹ̀ sọ́wọ́ kì í ṣe fún fọwọ́ bọ̀ àlàpùl kì í sì torí pé ó ẹ̀ṣẹ̀ jí lójú oorun tò níbi agbọ́yé bẹ̀ yí pé ókè ó túmọ̀ sí pé kò yẹ ìsáàmù yí pé nígbà tí ẹ̀bá ẹ̀ṣẹ̀ jí lójú oorun tán lèyàn gbúdọ̀ fọ ọwọ́ kó tó tọ́ bọnú ìtìyàtọ̀ ẹ̀wọ̀n gan ìtìyàtì yẹn ìtìyàtì yẹn ó kọ́ fọ ọwọ́ rẹ̀ kò tọ́ bọnú ìfọ́nù ti fọ́ yẹn ó sẹ́ omi yẹn ẹ̀dígẹ́jẹ̀ ó sẹ tẹ́wọ̀n pé ìgbà náà kò sáàgé ó ti yé ẹ̀hẹ́n ó sẹ omi ẹ bó ti sẹ ó fọwọ́ rẹ̀ lẹ́mẹ̀ta ó tó wá tọwọ́ ọwọ́ tó bọ̀ lẹ́mẹ̀ta mọ́ kà mára lùwà láwo kò sí lára rẹ̀ o kó mọ̀ àrùbá ẹ̀hẹ́n kan lágége didi mẹ́rin o mọ́ kàbá yẹn o so kọ́lọ̀ọ̀bà àríkọ́lá kó sàánú ara àbọ̀ ìmọ̀ tí mo pè ní hálákà òun náà ni bákan náà a rí wípé ẹnu ni wọ́n kọ́kọ́ yọ wọ́n kọ́ yọnu ọgbọ̀mùsẹ́nu ṣáájú kan tó fi mú àìbẹ̀ẹ̀kọ̀ wọ́n fi síta ṣáájú kan tó wá bọ́ ojú bí wọ́n ṣe tó náà ni ó ṣe tó mọ́ sí ní ìpàṣípayọ bákan náà nínú àwọn kan tí wọ́n tún fi pẹ́ kí ó yé wa ìgbà tó lánà ní sọ́làsọ́là ń pa orí tí wọ́n dákọ̀ pẹ̀lú ẹ̀mẹ́ta náà pa orí rẹ̀ ẹ̀rì pé ẹ̀ẹ̀kan náà ni òní wọ́n pa ni wọ́n pa orí bákan náà nínú àwọn iskal iskal fún àwọn hadithi yìí ìṣkàlù fún àbẹ̀ ìṣkàlù fún àmì àdìsí ìṣkàlù tó àbẹ̀ ní wípé ẹ̀rí wípé wọ́n ní Naam. Okay. Kìí ṣe bí lọ́wọ́. Hadith yà fọ́wà Amr bin Yahya al-Mazri, ẹmọ́sí jẹ́ lọ síbẹ̀ tó bá di ìjẹ̀kú tó gbọ̀n pẹ̀lú gbọ́lọ́ àmọ̀ràn jù orí pípa pípa orí àmù láti bí láti orí láti mọ́n bá tó ṣáàrí àlìmọ̀dáàdì ibẹ̀ láti ibi tí wọ́n ti mọ́ wù a ní kọ̀nsídà pípa mú láàrin o agbèlọ síwájú àti dàpadà agbèlọ sẹ́yìn àdàpadà mọ́n bá tó ṣáàrí àlìmọ̀dáàdì àwọn ṣàfihàn àwọn ní béèyàn bá fi lè mú irun kan ó ti lọ náà nìyẹn dáadáa irun kan báyìí dáhùn ní láì dáhùn láì tó ń bá láti jẹ́ dáhùn kan ó ti pa náà nìyẹn kàlámù mọ̀rùjọ́ àwọn àbá ọ̀rọ̀ lọ́wọ́ torí pé wọ́n ń هذه باء تسمى باء الإلصاق kìí ṣe báwù tẹ̀bù kìí ṣe kìí ṣe láàyù fídù tẹ̀bù rí wípé apákanrẹ̀ nìkan láà ìlúsọ́ọ̀kì ni látòkè báyìí ẹgbẹ́ lọ sẹ́yìn ẹ̀dà padà síwájú kọlọ́s ẹ̀dà padà síwájú ìkan náà àwọn olùmọ̀ Ibn Burhan afáwọn olùgbà ó ní من زعم أن الباء تفيد التبعيد فقد جاء أهل اللغة بما لا يعرفونه ó ní ẹnikẹ́ni tó bá lérò wípé báwù yẹn wípé wọ́n sàmú bí rùkú sí kó tọ́lọ̀ ọba ń sọ ń bí ìtumọ̀ rẹ̀ ní pé apá kan lélẹ̀ ìtẹ́ àwọn ṣàfihà tí wọ́n sàmọ́ sákàlé lórí pé tó ọba ti mú gẹ́gẹ́ tẹ́ pé tọ́bátífẹ́ pa ránṣẹ́ convent pápájú àwọn alájà jẹ́sì lọ mọ́ká sábákà wọ́n gbé sábákà rẹ̀ eh, eh, pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ti parí rẹ̀ <laughs> èyí tí a ń gbọ́yé lò so mọ́ kí n tí àwọn ṣàfihà sọ nìyẹn wàkọ̀dí átáwò bí gàrá ìbù gàrá ìbù ni mọ́ kí fìí ó dà àwọn olùmọ̀ so ó ní àfá ibn burhan tó jẹ́ àfún lóga ó ní man za'ama an al-ba'a tufidu tab'id faqad ja'a ahla al-lughati bima la ya'rifun ẹ̀dọ́ ọ̀kẹ́ báwọn yẹn tab'id ni ó ti lọ ó ti mú wá fún àwọn àfá tí wọ́n ní èdè lóga bima la ya'rifun wọ́n mọ́ èyí tí wọ́n mọ̀ ló mú ayẹ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ṣe mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ ni wípé ṣẹ́rí jẹ́rìkù tí wọ́n bá fẹ́ jàráhà èèyàn nínú àwọn kan tó fi mọ́ ń jàráhà èèyàn òun ni wípé kí wọ́n kányìyàn kányìyàn ayyumdaha alimu fi ghairi fannihi jẹ́rìkù mọ́jẹ̀kù hmm? alimi fi ìrẹ́rì fani yìí jẹ́rìfùn kéèyàn yin ẹnìkan onímọ̀ kan ní fánù tí è ṣe fánù rẹ̀ jẹ́rìfùn ni ó jẹ́ dẹ́ǹtì ni dẹ́ǹtì ló jẹ́ fún àfáàyàn lápòjúwe tàbátọ́ àlàyé bí ẹ gbogbo nílẹ̀ tí wọ̀ yí pé láàyè ìdídù fánàmì ẹ̀lùfòrò kò sí fíìdì kankan tó ti yanjú ní ẹ̀sìn kò sí bó sọ̀rọ̀ lúgàrà yóò yóò ó máa rọ́ bá gbọ́ya bó sọ̀rọ̀ súrùfì ti báyìí yóò rọ̀ lu ẹ̀rẹ̀ eh, transforma bó sọ̀rọ̀ hadithi báyìí yóò jà sí kẹ̀ǹgá bó sí tó lè sọ ọ́nà ẹ̀sìn tí ò ní lànà kẹ́ni bá ní pé ah mùsùlùmí mẹ́ta ah, la ilaha illallah ah wà báhàrù fi <laughs> ẹ̀kẹ́ á ah, mùdúrù mọ́ká á ah, kàfíà àwọn yẹn mọ̀lúgà ní ayé ẹ́ eh, ìtajàrà <laughs> ah, ó túnbọ̀ sí jàmọ́dà <laughs> kí ní jẹ́bẹ̀ tó kọ́sẹ mọ́síhù àfà kan sí ẹgbẹ́dì fánì yìí jẹ́ríhù ni ooo èyí tí mo sọ yóò kí á kí ọ ní àà mùdúrù mọ́ká ó máa dìtì gan ó àà àfà aládìtì ni ó ẹ́ eh, gbogbo àfáàdá dìsẹ̀ ayé wọ́n sí fìlà fún mùdírù mọ́ríkàs ah! wọ́n ti sọ sí náà so mọ́dífù àfáà kan kan mọ̀ dá àfáà kan fi rẹ́rì fánìyí jẹ́rí hùmí so ibn Baz sọ pé mọ̀nzáàmà anàlbáha tùfídù tẹ̀bíyìd fàkọ̀dìjá àhàlà lóga bí mọ́lá yàrí fún tẹ́lá tẹ́ báyìí tẹ̀bíyìd ilé sọ́ọ̀tì mi wọ́n ń sa òbírò òun sì gbé lọ báyìí kó dẹ̀dá padà yọjú kọ́lọ́sì so nítorí náà fàlátà tí ó hálà lóga bí máa láyà rẹ̀ ẹ mọ́ mú wá bá àwọn ológa o níta àwọn ológa sí fẹ́ tí wọ́n máa so nítorí náà kí agbọ́ agbọ́nrin yìí agbọ́n yìí dáadáa abẹ́lẹ̀ wọn bá subhanahu a níparí wọ́n ní nínú hadisi agbọ́yé bẹ̀ àlùwùdú nínú kápẹ̀rọ̀ ti dùnú àlùwàlá nínú nǹkan tó máa ń dìlítì ẹ̀ṣẹ̀ ni tó máa ń yóò rẹ̀ tó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà ní hadith ní ẹ̀fẹ́ pé tá a bá ń dàkà fúnra wa a rí pẹ̀lú ojú eléyìí a rí gbogbo àwọn nǹkan tí a ń sọ yìí nínú rẹ̀ tó ẹ pé a gbé fúnra wa ń kà ṣùgbọ́n pẹ̀lú ojú àwọn olùmọ̀ àti ìríran àwọn onímọ̀ à ń mọ̀ wọ́n fi ń mọ̀ wá ìpé ìtẹ́ǹkà yóò àwọn kankan tó kí ni ó ṣe é fàyọ ní inú rẹ̀ hmm? níbi ìjòkó méjì aka ọ̀rọ̀ Ibn Hajar nígbàtí Ibn Hajar sọ pé fífí omi símú àti mílítà ó ní tààfíìrù ìjábí lórí mọ̀kárìjù òṣòrùfùwa ẹwùn kan tẹ́mọ̀ tẹ́mọ̀ ẹgbẹ́ yẹn ń kà á pẹ̀lú ojú lásán ojú ọmọ dárùsù náà tẹ́mọ̀ tẹ́wọ̀n pé ojú ọmọdé àrùsùn náà tó gbé tí ń kà ó lè má àwọn kẹrin ní mọ́ kíláàsì ó lè má rí yóò kà yóò gbọ́lé tó tọ́ ṣùgbọ́n àwọn ìtumọ̀ tó wà ká ní náà ó lè mọ́ wà zọ́ yọrọ̀ ó lè má rí àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ so bákan náà nínú nǹkan tí wọ́n fẹ́ ká gbọ́ yìí ó náà ní pé ká mọ̀ yìí pé ká mọ́ gbà kàn jẹ pẹ̀lú òdo èyí tọ́lọ́run bá fi rọ̀ wá lọ́rùn nínú iṣẹ́ láà ibi àṣírí ọlọ́run ti gbà láà àwọn súfí ní mọ́ tàjára báyẹn àwọn súfí tẹ́gbẹ́ ẹnu wọn ò ní clutch kò ní break gbogbo ẹ̀ wọ́n kàn mọ́ lánú báyìí torí pé kò sí manhaj manhaj ni ó mọ̀ gáìdì ẹnu yá ìtòsọ̀yẹn bẹ́ẹ̀ kò lẹ́nu manhaj ni tí ó bá sí manhaj balash hadaru gbogbo ẹ̀ sísọ ni àwọn súnfí kan lánú báyìí kan sọ̀rọ̀ wọ́n sọ gbogbo ẹ̀ náà wọ́n mọ̀ sọ bákan náà àwọn mùrídí tí wọ́n bá àwọn àfáà kọjá àfáà súnnà bẹ́ẹ̀ bá yìn wọ́n kọjá bó ti yẹ wọ́n ní kúrò lórí ìjókòó yẹn tí wọ́n fi kí ni o tí wọ́n fi kọ̀rẹ́ sí pé ara ah, o àwọn àwòsọ́ọ̀fù yìí aránàlá àtẹ̀híkò ha àwọn àwòsọ́ọ̀fù àwọn òròyìn tẹ́ fi ròyìn nínú kọ̀sídà tẹ́kọ̀ yìí ah mi ìlérò rí gbé pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala but àwọn súnfí kò sí nǹkan tí wọ́n lè pè wọ́n àwọn mùrídí wọn kò sí nǹkan tí wọ́n lè ní wọ́n Sulaiman Faruk oníkìtìta mufti wọ́n sọ lójú rẹ̀ wípé ó lọ́lájú ànábì Sulaiman lọ sásákàtì yes sàtàrù sọ lójú ẹ̀ ó lọ mùrídí tọ́lálẹ́ta ó lọ mùrídí àlífà aṣẹ́rùsẹ̀yẹ òun náà ti kú báyìí ó sàtàrù yẹn náà ti kú báyìí òun náà ti ń filẹ̀ bó ṣe wà ó ti kú báyìí oni ní ó a Sulaiman bin Daud bí sáàtọ́ yẹ túrù bí ṣe àfà ó ní Sulaiman ọmọ Daud wọ́n fún ní ìtẹ́ kan ìtúrù bí ṣe àfà ó fò lórí orísọ́mọ̀ wà ó ti yára Sulaiman ní Sulaiman ilé ìfàdùkù ní ìbá ní àbàdì sàáfì eh 100 e? mufti 100 ni wọ́n fún mufti Ànábì Sulaiman ọmọ Daud wọ́n fún mélòó ẹ̀yọ̀kan kí ni súnmọ́ rẹ̀ ọlọ́lájọ́ ànábì sùlẹ̀mọ́ lọ́nu wà láì nígbà tí súlẹ̀ ó sọ̀rọ̀ wọ́n ran wọ̀n ran ni kò tí ẹ̀ ṣe tàlíkì kankan tàlíkì sí àwọn ọmọ tàlíkì tàlíkì mẹ́nu tẹ́lá yìí wọ́n ṣe tàlíkì mẹ́nu tẹ́lá yìí wọ́n kò tí tàlíkì mẹ́ gbogbo ọ̀rọ̀ báyìí máa ṣí náà ni ó lọ ni máa rà ìjọ la fẹ́ mọ́ fáwọn yẹn ní èrè ẹran jẹdà àwọn àfáà o bá yìn wọ́n kọjá bó ṣe àìwọ́ gbógun rà rẹ̀ o ní tí ìfi máìkì orí mọ́bá tí ń tàbá ẹ̀kì báyìí ọ̀rọ̀ ti ẹnu ọ̀pọ̀ jẹ́ kínú ọkọ̀ dà lóde lórí sọkọ́lọ̀ ọba àlejò lákójọ fún fi wá tuntun gẹ́ ó dẹ̀ gba ìjọ sun wọn ó gbà ní ọwọ́ wa pẹ̀lú ògùn ọlọ́run tó wá dìde kó tó bá àmọ̀ ìtẹ̀síwájú nípa hadith àfáwà amúrùkùn yáhíyá alimazini àkólikọ́ ní hádà أستغفر الله العظيم سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته